الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك adúpẹ́ فعلا ọlọ́run وباتو wa مسلمين تو سوالو كان nínú ọmọlẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam àbí ọlọ́run ọba náà pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kó dákun jọ̀wọ́ má ṣe pa wá dà sáìdá kó jẹ́ ká ṣe ẹ̀sìn islam wa títí di ọjọ́ kú wa kó sì wá lọ́kàn nínú ọmọ aljanna lẹ́yìn wá gbaná dájúdájú alhajj orígun kan ni nínú àwọn orígun ẹ̀sìn islamu márùn-ún eléyìí tí ọlọ́run bá fi rán anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó dájú síwájú kọ́lọ́run tó rán anabi sallallahu alayhi wa sallam níṣẹ́ làwọn èèyàn ti ń ṣe hajj ṣùgbọ́n àlàyé bá ti máa ṣe hajj eléyìí tó wá nínú alukur'an àti sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọ̀tọ̀ lórin ní àwọn lèyẹn ṣe ń bùkátà láti wá ìmọ̀ síwájú kéèyàn tó lọ ṣiṣẹ́ hajj nítorí kí ẹ̀sìn tí a fẹ́ ṣe kó lè bàa jẹ́ àtẹ́wọ́gbà kó má bàa di òtún bá ń tẹ́ mọ́ wa lọ́wọ́ gbogbo oníkálukú wa náà ló sì ti mà gẹ́gẹ́ bó ti ṣe wá nínú alukur'ani alápọ̀nlé ìpè ọlọ́run ọba wa ó sọ fún anabi wa muhammed. صلى الله عليه وسلم ونفعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وإما وإما مدجو نكوى بكو سيوبا كان تطلت فدود جوسف أي في الله رب العالمين لينا ما ترى فريج يسعلي الإمام البخاري ما نعم، سلام 见你，见